tí mo wo bi tí Auto Bola tí fídíò tó court tọ́tò Bọ́lá ti ń sọ̀rọ̀ pé wọ́n ní wọ́n ní ṣẹ̀pẹ̀ tẹ́pọ̀n sọ pé ọ̀gá yẹ kí n máa sọ pé gbọ̀n ọ̀gá wọ́n ní ọ̀gá Bísí sọ pé Bísí máa ń ṣoògùn wípé ó ń ṣe oògùn káwọn èèyàn lè máa patronize ẹ̀ pé ó ń ṣoògùn ní ìwo bẹ̀ yẹn ọpẹ́lọpẹ́ Auto Bọ́lá ọpọlọpọ Auto Bola báwo ni bá ṣe mọ̀ bí tán ti kọ́ọ̀tì ẹ̀ ni mo ti gbọ́ bí tán ti ń kọ́ọ̀tì ẹ̀ ni mo ti lọ wò ó ń bá rí pé bí sí ń ṣoògùn kò dá o kì í ṣe nǹkan tó dá o èèyàn tó ti ẹ̀pù èèyàn tó ti dúró tì yàn kí nǹkan kékeré dẹ̀ ṣẹlẹ̀ it is well o. Oh kí nǹkan kékeré ṣẹlẹ̀ kéèyàn dẹ̀ máa sọ pé ẹni ń ṣe oògùn kéèyàn fẹ́ ba yí ẹni yẹn jẹ́ kéèyàn fẹ́ da ìrìn àjò ẹni yẹn rú kó dẹ̀ bọ́ síta kó dẹ̀ sọ wípé ẹni tó ti rùn ún lọ́wọ́ rí wípé ó ń ṣe oògùn kì í ṣe nǹkan tó dáa o ọ̀rọ̀ yẹn ó yà mí lẹ́nu gan-an nígbà tí mo gbọ́ ó yà mí lẹ́nu o wípé ọ̀gá Bísí Hmm. sọ bẹ́ẹ̀ hmm. ẹjọ́ le lẹ rò pé ó ṣẹlẹ̀ náà tọ́gá Bísí náà fi wá ń sọ gbogbo nǹkan tó ń sọ welcome on board sister Bukola Prince olówó kéré jùmọ̀ kẹ́ ṣe wà ókè tẹ bá ṣe ba wọlé ẹ bá wa gbẹ́wọ́lé share button ọ̀rọ̀ yìí ṣì ń yà mí lẹ́nu. ẹ jẹ́ ká jẹ́ káwọn èèyàn wọlé díẹ̀ sí i ká wá bẹ̀rẹ̀ yẹn màá play music kẹ́ bá wa share káwọn èèyàn wọlé ká wá bẹ̀rẹ̀ chat yẹn ṣó ti yé yín a máa ṣe chat yẹn kò sí ni ká jẹ́ pé ká jẹ́ pé Bisco lè jẹ́ kí n lo chat èmi ò gbà mi ò mi ò mi ò mi ń ṣiṣẹ́ mi ò need monetization bẹ́ẹ̀ tí èèyàn bá ń lo chat bó ṣe máa ń ṣe yẹn ló máa ń dùn mí tábà kí n play chat ara wa Facebook ò ní máa dùn èmi ń ṣiṣẹ́ gbogbo ìlú mi ní fẹrẹmítàjẹsàn fún yàn kàn fún yàn lẹ́nìtìn tó yẹ bá kí n jẹ́ ká máa lo chat ara wa àwọn fídíò ní máa dùn nǹkan tó tẹ́ fìbọdọ̀ kì í ṣe fídíò mọ́ nìyẹn nígbà tó yẹ pé téèyàn kan bá lo téèyàn kan ẹ máa sọ pé ó ń lò kò sí bá ṣe fẹ́ ṣe tà ní máa lo fídíò ara òun ló fi máa dùn òun ló fi máa dùn bí sọ jẹ́ kí n lo fídíò ẹ̀ nà jẹ́ n lo kí n play ẹ̀ ká ah, ah, jẹ́ ká lò nà ẹ́ tá a jẹ́ ká jẹ́ kó dùn nà èmi ń ṣiṣẹ́ ń tèmi èmi èmi lọ mi níṣẹ́ èmi níṣẹ́ mò ń ṣiṣẹ́ hard working girl ni mi mò ń ṣiṣẹ́ so ti bẹ́ẹ̀ nígbà mi ẹ̀ kì í rí mi mo máa ń ṣiṣẹ́ lọ bèrè wọ́n máa sọ fún mi mò ń ṣiṣẹ́ so èmi ò understand tech ìfẹ́ pé kọ́ máa dẹ́ máa ní kọ́ máa lo fídíò kọ́ máa ṣègbà kọ́ máa ṣàwò kọ́ máa ṣe kó o bá a sàsùn yìí máa ń sun mí ń gbà mí ọlọ́run máa play music máa fẹ́ káwọn èèyàn wọlé díẹ̀ sí i ká wá ṣe kí ni ká sọ̀rọ̀ lórí Bisco Star Sulaiman welcome on board Mekoli Ṣẹ̀wàpá Adédàpọ̀ I'm, I'm doing well I'm doing okay so ká wá sọ̀rọ̀ lé lórí nǹkan tó ṣẹlẹ̀ ṣó ti yé yín so wọn ò ní fi bínú ni o use earplug to hear it <laughs> okay okay kí n lo okay kí n lo kí n wá máa fi sọ ah ọlọ́run wèrè lọ̀rẹ́ mi ká ń gbèsè pé wèrè lọ̀rẹ́ mi bí sí. were ni ba ko ba lo ma loud you ah Bisi je n lo video yi na Bisi is joje ke bi je kin se ko loud je kin je ko loud gan ah Bisi is joje nlo lo video e je kin fi ma analyze kin ko loud e mi nsise gbagbe je kin fi je n loud e kin wa lo na kin se kin loud e ha je loud e pa do mi jona je kin lo video e je kin loud e jona jẹ́ni jẹ́ ko láà ọ̀rẹ́ mi jẹ́ njẹ́ loud jẹ́ láòdù ẹ̀ kí n plé ẹ̀ kí n gbé sí spíkà kí n fi bluetooth sí kó máa dún pìbì pìbì ọmọ tí ń dojú mi sí jọ mi ń kọ́ jẹ́ lọ́ọ̀rẹ́ jẹ́ n plé ẹ̀ kí n connect ẹ̀ mọ́ spíkà kó máa ṣe gbígbígbígbì jẹ́ bá gbà. Mizabajọ, Mrs. Jọ́nà, Jọ́nà ọ̀rẹ́ mi, John, John, n kọ́ ní ẹ̀tí ẹ̀mọ́ síkà, yẹ kó máa dún gbígbígbígbí, kò máa wọ pé gbàwo ló sọ, ó dẹ̀ jọ, kò kí n máa pílẹ̀ kó máa wọ pé áá, ah, ah, ìgbàwo mo sọ bẹ́ẹ̀, ṣé mo sọ, mo sọ̀rọ̀ tó tó yìí ni, ó dẹ̀ jọ, jẹ́ n kọ́ ní ẹ̀tí ẹ̀mọ́ kí wọ́n gan máa gbọ́ nínú ilé kó máa wò pé ah, ah, mo bínú gan o mo bínú gan mo sọ̀rọ̀ tó tó yìí ṣá mo pé mo sọ̀rọ̀ tó tó yìí jọ bá ṣe máa ń ṣe tó máa fi dùn nìyẹn ó lè jẹ́ kí n lò kí wọ́n gan máa gbọ́ kó máa ní ah, ìgbà wo ni mo sọ bẹ́ẹ̀ jọ ìdẹ́jọ́ ìdẹ́jọ́ bí sí ìdẹ́jọ́ jẹ́ ká play. <laughs> ní ẹ̀dá lẹ́yìn káwọn èèyàn fi gbádùn <laughs> kí máa máa fi pẹpẹ pẹpẹ yóyò sí jọ́nà òdẹ̀jọ́ ọ̀rẹ́ mi jẹ́ ń plé ìwọ náà ṣáà ń plé àwọn nǹkan èèyàn àyàn jọ́nà adémi jẹ́ ń plé ẹ̀nà ẹ ká gbọ́ music hmm, Bísí ó yá ya kọ́mẹ́ǹtì síbí kọ́mẹ́ǹtì síbí náà kò ní yà lò kọ́mẹ́ǹtì sí bíbí sọ pé yà lò lo lo ó dẹ̀ jọ bísí ń jọ mo lè lókè dìlítì ẹ̀ màá lò máa dìlítì ẹ̀ kò sí wèrè màá lò máa dìlítì ẹ̀ dànù màá fi ń ṣe yẹyẹ ìgbà yẹn yẹn náà tún ń kọ yẹn náà tún wà mo lè lókè dẹ̀ dìlítì ẹ̀ lọ́kàn ìyẹn tí wọ́n ń gan àkàn rẹ̀ rìn màá lò máa dìlítì ẹ̀ máa dìlítì ṣó yẹn ó kàn mí kí n kíìpù ọ̀ chaàtì mo look good ó ti yẹ ó wù mí kí n keep ẹ màá kàn ló máa delete ẹ dànù ẹni tá fẹ́ rìn àárín bẹ́ẹ̀ máa delete chat yẹn ẹ jẹ́ kí n lò náà kí ló ń ṣe ẹ́ jẹ́ n lò náà. nínú fídíò tí mo wò mo gbọ́ tí torí mo wà lórí chat kan àwọn chat kan wà tí Bísí ṣe tí mi ò sí lórí ẹ̀ bẹ́ẹ̀ kí kan wà tí mo wà lórí chat yẹn tí mo dẹ̀ comment ó ní ó sọ nǹkan kan ó ní àwọn warriors ó ní ó ní nínú wọn ó ní wọ́n ń póòstì ọ̀tá òun ó ní òun torí wọn jà ó lóun jà fún wọn ó ní létà létà lọ́n wá bẹ̀rẹ̀ sí ní lọ ń póòstì ọ̀tá òun ó ní tóun bá wá ń póòstì Priscilla ìyẹn ọmọ actress Ìyábọ̀ Òjó ó ní ẹjọ́ pé kí ló báàdì níbẹ̀ ẹ̀yin èèyàn ó ní tó bá fi lè mú wọn tí wọ́n ń pọ́ọ̀sì ọ̀tá tòun tó jẹ́ pé lára ìjà tóun ń jà fún wọn náà lòun ti mú ọ̀tá yẹn kì í ṣe gbọ́dọ̀ pé òun déédéé ní ọ̀tá yẹn òun mú ọ̀tá yẹn lórí pé òun ń jà fún wọn ni tí wọ́n dẹ̀ ń pọ́ọ̀sì ọ̀tá òun yẹn pé so báwo ló ṣe máa wá jẹ́ tóun náà lè ṣe kí ni òun náà rí tán pẹ́pẹ́ dẹ̀mù yẹn lòun ṣe ń pọ́ọ̀sì Priscilla ṣàdédé náà la kàn rí Bísí tó bẹ̀rẹ̀ sí ní yin Priscilla tó ṣàmọ́ máa sọ pé ah Priscilla o ń lọlé ọkọ o kinní kan o mattress Ìyábọ̀ Òjó o ah, ah. gbogbo everybody kọ́kọ́ Ọlọ́run mú ọkọ̀ wò pé ah kí ló ń ṣẹlẹ̀ gbàtẹ́bí náà ọkọ̀ rí kinní yẹn mú ni ah ah kí ló ṣẹlẹ̀ ọdún mi ò tí ì mọ̀ pé nǹkan kan ti happen mi ní parọ́ fún yín èmi kọ́kọ́ rí nírìí pé bẹ́ẹ̀ ni pé àbí ó fẹ́ grow page ṣó ti yẹ yín as a content creator nǹkan tẹ̀mí kọ́kọ́ rò nìyẹn ṣó ti yẹ yín pé obìnrin kàn fẹ́ grow page ẹ̀ tuntun yẹn àná ọ̀dà pé ó fẹ́ grow ẹ̀ nǹkan tẹ̀mí rò yẹn gbà tẹ̀mí pé ó fẹ́ grow page ni bẹ́ẹ̀ mi ò mọ̀ pé nǹkan kan ti ń ṣe kí ni tó ti ń ṣẹlẹ̀ ní abẹ́lẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tí ó sọ yẹn yí pé èèyàn tó jẹ́ bí ọ̀tá sóhun ẹ̀yin warriors ẹ bẹ̀rẹ̀ sí ní celebrate ẹni yẹn so mi rí nǹkan tó bad tí Bísí náà bá ṣe kí ni tó bá bẹ̀rẹ̀ sí ní celebrate ọmọ actress Ìyábọ̀ Òjó gbogbo wa la mọ̀ wípé actress Ìyábọ̀ Òjó àti ọ̀gá ẹ̀ wọn kì í ṣọ̀rẹ́ ẹ kalẹ́ ẹ bá wa gbọ́ lé share button ẹ bá wa gbọ́ lé love and like tẹ bá ṣe ń wọlé God bless you gbogbo alamọ̀ pé wọn kì í ṣọ̀rẹ́ ṣe mọ̀ pé wọ́n try láti parí ìjà fún ọgbà tó ń lọ sí court ṣé o ti yẹ yín wọ́n try láti bá wọn parí ìjà ńgbà tó ń lọ court àná ọ̀dà ṣe mọ̀ tí gbogbo ayẹ̀ rò pé ìjà ti parí àmọ̀ pé lẹ́tà náà ni ọ̀gá Bísí náà ló tún bẹ̀rẹ̀ padà tẹ́bí tó bá ń ṣe chat á tún máa bẹ̀rẹ̀ sí ní ta sí àdírẹ́sì Ìyábọ̀ Òjó padà ṣé o ti yẹ yín òun náà ni òun náà lòun náà lọ́nà àwọn parí ìjà òun náà ló tún máa ń ta sí àtúrẹsì Ìyábọ̀ Òjó padà tó ti yé yín nǹkan tó dẹ̀ máa ń fà á tí ọ̀gá Bísí ọ̀gá Bísco tó fi máa ń sọ̀rọ̀ actress Ìyábọ̀ Òjó ni pé ń gbà míì ní pé téèyàn bá ti ń sọ̀rọ̀ jù when you talk too much nǹkan tó yẹ kó sọ wàá máa sọ ṣé ti yẹ yín Lizzy ó ń tojọ́ jù ẹjọ́ tó ń jù tó ti pọ̀ jù ó ti lè rojọ́ jù ó máa ń fẹ́ ṣe chat ó fẹ́ ṣe chat every day nítorí pé ó fẹ́ taṣọ ó wà lára nǹkan tó ń kóba náà nítorí pé ó fẹ́ ó fẹ́ taṣọ àwọn nǹkan míì tí ò yẹ kó sọ a máa sọ lọ́nline nítorí pé mo ṣàfẹ́ taṣọ àwọn nǹkan míì tó jẹ́ pé kótókótó a ṣàmà àti kótókótó àti kébékébé a ṣàdàbọ̀pọ̀ ẹ̀pọ̀ a máa sọ torí pé ó ṣàfẹ́ ṣe kí ni ó fẹ́ sọ̀rọ̀ lọ́nline kò believe nínú educative chat ó believe nínú pé kéèyàn jà ni wọ́n fi máa wo òun ṣó ti yé yín nítorí tó bá jẹ́ pé ọ̀gá ẹ̀ tí mò ń sọ yìí tó bá jẹ́ pé ó ti rọra ń ṣe tiẹ̀ àbí nǹkan kan gbogbo kínní yìí ò ní ṣẹlẹ̀ sí i bẹ́ẹ̀ nítorí pé ó jẹ́yàn kan tó jẹ́ pé ó ṣàmà fẹ́ sọ̀rọ̀ ní ṣá ó ṣàmà fẹ́ tojọ́ ẹlẹ́jọ́ ni Lizzy Lizzy ti wá di ẹlẹ́jọ́ ó ti ń ẹjọ́ ẹ̀ ti pọ̀ jù nígbà míì á wà lórí chat three hours màmá wò pé ah kí ló ń ṣe gẹ́ẹ̀ yìí kí ló fẹ́ náà a ṣe three hours chat a ṣe four a jókòó síbi a ṣe four hours chat nítorí pé ó ṣà ń wá pé ó fẹ́ tajà ó ṣàfẹ́ sọ̀rọ̀ ó ṣàfẹ́ wà relevant kò lè ṣe educative chat mọ́ àtẹni tó ń bu àtẹni tó ò bu a máa tọ́jà káàkiri ìyẹn lẹ́nujọ́ mẹ́ta yọ̀ọ́ rẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ni mò ń sọ gbogbo nǹkan tá à ń rí ń pa ẹ̀ n tó kàn án n tí ò kàn án a ṣà máa nawọ́ gan eléyìí bó bá ṣe ń gan eléyìí nítorí pé ó ṣàfẹ́ tó jọ́ ó fẹ́ tan fídíò tó ń ṣe nìyẹn ó fẹ́ pírẹ́sì fídíò ó ṣàfẹ́ sàn kankan àwọn nǹkan irrelevanti a máa nawọ́ gan irrelevant a máa ràn lọ́wọ́ gan nǹkan tí ò jẹ́ kó tọ́ sọ a máa sọ nítorí pé i must do chat every day mo fẹ́ mo ṣàfẹ́ tan fídíò mo ṣàfẹ́ sọ̀rọ̀ kílédé tí ọ̀gá Bísí kílédé tí ò lè ṣe kíni kílédé tí ò lè ṣe educative chat kò lè ṣe educative chat at least nínú seven days a week tó fi ń ṣe chat tí ò fún rẹ̀ ní lọ́kàn balẹ̀ tí ò fún rẹ̀ nísinmi tó ṣàfẹ́ tó tòkótòkótòkótòkótòkótó a máa ṣe kátàkátàkátà online kíní yẹn gan ti já ráǹkì ẹ̀ because ó fẹ́ tan fídíò ṣàfẹ́rí ó fẹ́ ṣe kótókótókótó dandan ọkọ lèèyàn fi máa ń ṣe fídíò ìgbà míì máa wà content creator kò ní rí content ṣe òǹtọ́ ni mò ń sọ fún yín jókòó sínú ilé ẹ̀ jẹun sùn dandan ọkọ fi ń bọ̀ tàwa ṣe content ìgbà míì máa wà ó ní rí kọ́ńtẹ́ǹtì ṣe kò sí kò kọ̀ sí nǹkan tó fẹ́ sọ kò kọ̀ sí nǹkan sí nǹkan kan lẹ́nìwẹ̀ẹ́ bẹ ọ̀gá bísí yìí iṣẹ́ pẹ̀tẹ́pọ̀n yìí ó ṣáà máa fẹ́ bọ́ta á ṣáà rí wété wété wété wété á ṣáà sọ nǹkan kan ṣáà á ṣáà máa dírágì nǹkan bí ìjà kan ṣáà kí kan ṣáà ṣẹlẹ̀ kó ṣáà instigate ìjà kan níbi kan kan ṣáà fún látẹ̀ńṣọ̀n tó bá wá ṣe wàhálà yẹn tán tó ń fa àwọn tí wọn ò fà á tó bá wá fún látẹ̀ńṣàn á tún wá máa ní kán wò ó kán wò ó bẹ̀tì ìwọ náà ló máa dúrà tán máa ti fi ẹ́lẹ̀ wọ́n ti gbàgbé ẹ̀ àwa náà la máa pariwo pé kán gbàgbé ẹ̀ kán fi ẹ́lẹ̀ kán yé kán má ṣàṣejù torí èmi jẹ́yàn tó lójú àánú téèyàn bá ti ṣe chaati jù fẹ́yàn èmi ò ń láìkẹ́ torí màá rí ẹ bí i pé ẹni pé o ò rí nǹkan tó fẹ́ ṣe pé ó ti tó bẹ̀tì nǹkan tá à ń bá àwọn èèyàn sí nígbà kan òun náà ni ló ń ṣe kí ni ló ń padà ń ṣe òun gangan yẹn ọ̀gá Bisco ń padà ń ṣe fúnra rẹ̀ yìí Bisco gangan fúnra rẹ̀ tí ò bá rí chaati ń ṣe kò ní bọ́ta ó máa wà nínú ilé ni bẹ́ẹ̀ tí òun yìí yìí yẹn ọ̀gá wọ́ríọ̀ yìí ó ṣàgbọ́dọ̀ sọjọ́ kò gbọ́dọ̀ ló gbọ́dọ̀ sọ kankan ni. àmọ́ ah, mi <laughs> ẹ̀ka lẹ́màá. Hey, Mami Esabod, àgbà blogger. Mami Esabod, àgbà blogger. Hey, longest time, Mami. <laughs> Longest time, Mami. Báwo ni ṣe okay, Mami. Love you, love you, love you, more, more, more. Ẹ jẹ́ bá mi click love and like fún Mami Esabod. Mami ló wọlé dé yẹn ẹ bá mi kílíkì love and life fún àwọn lọ́wọ́lédè yẹn ẹ bá mi kí wọn dáadáa hmm. ẹ ṣé mà thank you for joining me. ma god bless you ma hey mami ni you are looking be more beautiful oh thank you mami ẹ so bold thank you my beautiful mommy ẹ ṣé mà thank you ma ẹ ṣé mà ẹ ṣé mà hmm. ẹ káàbọ̀ ma. mi ẹ káàbọ̀ mà. Hmm ẹ káàbọ̀ sórí ètò so bí mo ṣe ń sọ lọ àwọn tó jẹ́ pé wọ́n ti fi sílẹ̀ tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ mọ́ nítorí pé ó ṣàfẹ́ sọ̀rọ̀ fẹ́ wà relevant torí òtítọ́ ni mo wá sọ yìí ọmọbìnrin yìí máa ṣe kí ni ó ṣáà máa make sure pé òun bọ́ta ó wá tòtòkòtò àwọn tí wọ́n ti gbàgbé ọ̀rọ̀ ẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ nǹkan bíi ni wọ́n ń sọ kódà gbọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí gan àwọn spíkà gan wọn kì í ráyè wọn ń wá nígbà míì gan màámi ẹ sábọ́ọ̀dù gan wọn ń gbà mí wọn lè má wá gan sunline ngbà mí wọn ngbà mí wọn wá sunline kì í ṣe gbogbo gbà lèèyàn máa ń rí tọ́pìkì ń sọ báwọn gan ṣe jágbà blọ́gà tó ń gbà mí àwọn gan náà lè ráwọn nǹkan wò pé wo mi ò sọ̀rọ̀ ń pa ẹ̀járe ó jẹ́ kí n gbé oúnjẹ síwájú jẹ́ ń jẹun jàre kí n gùfẹ́ kí n sùn jàre ó mi ò tiẹ̀ fẹ́ bọ́ta léni but òun iṣẹ́ àfẹ́ bọ́ta lójoojúmọ́ ó fẹ́ sọ nǹkan kan níbi tó bá dẹ̀ ti ń sọ kótókótó àwa tó bá ti ń wá pé kó òun fún wá fíwáàsì àwọn tí wọ́n ti fi ọ̀rọ̀ ẹ̀ lẹ̀ tipẹ́tipẹ́ á máa bú wọn ó lè lórí wọn dàrú ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ látọdún mẹ́rin a máa tọ́ka sí táwọn yẹn ò sọ mọ́ tán ti gbàgbé a máa point it out àwọn yẹn náà a wá gbọ́ àwọn yẹn a wá bọ́ tàwọn á fún lésì tán bá wá fún lésì a wá tún òun náà padà tún máa fún wọn lésì nítorí pé nǹkan tóun wá nìyẹn lóòótọ́ wọ́n máa ń sọ pé kán fílẹ̀ kán fílẹ̀ kán fílẹ̀ kán fílẹ̀ nígbà tí mo wá stọ́dì ọ̀gá Bisco mo wá rí pálá ṣe jù bàbá ṣe òun gangan fúnra rẹ̀ gùn fúnra ẹ̀ nísinmi torí mi wà lára àwọn tó máa ní ẹ fi ilẹ̀ ẹ fi ilẹ̀ má jà á ṣàṣejù òun gangan wá gangan láláṣejù ń sìn nítorí wótòwótò tó fẹ́ ṣe tó ṣàfẹ́ stay relevant téèyàn ò bá ṣe múvì mọ́ ìyẹn ò míì pé kéèyàn máa wá máa jà bí ìwèrè lójoojúmọ́ pé mo fẹ́ torí mo fẹ́ stay relevant mo fẹ́ máa jà mo fẹ́ máa jà mo fẹ́ máa jà àwọn èèyàn gan ò jà mọ́. ògbó ni màláìkà ni tó ní àwọn ọmọ gbóró gan wọn ò jà mọ́ kò sẹ́ni tó ń jà mọ́ àwọn èèyàn everybody ò fẹ́ jà kò sẹ́ni tó fẹ́ jà kò séèyàn kankan tó fẹ́ jà mọ́ everybody fẹ́ máa happy ni nígbà míì máa ń wà tó jẹ́ pé ìjà máa sú èèyàn even gan àwọn most bloggers gan ìjà ti sú everybody kò sẹ́nibody tó fẹ́ jà mọ́ nítorí pé ó ti sú wọn torí ẹ lè ṣe máa ní pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àrílì ń rí chaati ń ṣe mọ́ torí pé ńgbà mi ó kàn súyàn ni bet ọ̀gá bísí yìí ọ̀gá wọ́ríọ̀ yìí kò sú nítorí àwa yìí náà la máa ń sọ pé kàn fílẹ̀ kàn fílẹ̀ kàn fílẹ̀ àmọ́ mo wá rí i pé ìjà ò sú ẹ jẹ́ bá wa gbọ́ wọlé love and like tẹ́ bá ṣe ń wọlé and God bless you as you do so please ẹ bá mi gbọ́ wọlé love and like níbi tó ti ń tojọ́ ìtòkutò náà ló ti ṣàgbákò ọ̀rọ̀ Bísí nsìn tíyẹn fẹ́ ṣáná sí láòdù nsìn nǹkan ó ti tojọ́ jù nígbà míì máa ń wà tó jẹ́ pé nígbà tó bá yẹ kíyàn sinmi téyàn ò bá sinmi ó máa tẹ́ atẹ́ àfàtẹ́tẹ̀dí ó máa tẹ́ last ni òun nìkan tó ń ṣẹlẹ̀ sí ọ̀gá warrior nsìn àwọn tó ń ṣe chat fún ẹ bí àwọn ọmọ ẹ dá wọn láyè kan ṣe chat àmọ́ náà ìwọ ló ṣàfẹ́ sọ̀rọ̀ bísíkò yìí gan náà tó jẹ́ pé àtijọ́ ọjọ́ yìí kò wá bọ́ta láti sọ̀rọ̀ ẹ ó lóyà sí ẹ ṣo máa ń ṣe ẹ chaàtì ẹ ó kì í ṣe ẹ chaàtì ẹ náà bí tí mo ti ń sọ̀rọ̀ bísíkò wọn máa níwàá gbà yìí bẹ́ẹ̀ mo sọ fún ẹ ó mọ gbogbo kinní gan a ní wàá gba ìkó a dà fún ẹ ṣo máa ń ṣí ẹ ò kì í ṣí ẹ náà gbà tó yá ò kì í fẹ́ even go ò kì í fẹ́ máa porúkọ ẹ ò kì í fẹ́ dárúkọ ẹ tó bá ń ṣe chat pé bóyá pé kán má bàa mọ̀ jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ wọ́n ti mọ Bísí ṣáájú ẹ. tọ́ máa sọ pé èèyàn ń blọ́ọ̀gì ṣáájú ẹ ọ̀gá ẹ̀ ní Bísí ẹ jẹ́ ká gbàgbé ẹ má bínú pé mo fẹ́ sòǹtọ́ lálẹ́ tó bá fẹ́ sọ pé wọ́n fẹ́ sòǹtọ́ Bísí ọ̀gá ẹ̀ ní Bísí ní Bísco gbàgbé bó ṣe ápùn tí ó ti yẹ tí ó rí sákan sákan circumstances gẹ́gẹ́ sákan ọ̀gá ẹ̀ ni torí mo rí pé ń gbà mí ò kí n fẹ́ dárúkọ ẹ̀ lórí chaati ẹ̀ kò sẹ́ni tí ò mọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò sẹ́nibọ̀dì tí ó mọ̀ o ò nídìí láti dárúkọ ẹ̀ kí gbogbo èèyàn tó mọ̀ pé ó ya wèrè gan sínwín gan ó wà lára àwọn tó ya wèrè jù lórí mídíà sọ pé ńgbà míì tó máa máa ṣàṣe pé òní fẹ́ dá orúkọ ẹ̀ kò sẹ́ni tó mọ̀ lórí mídíà yìí àwọn ni wọ́n fẹ́ èèyàn ẹlòmíì á máa ṣe chat kò ní fẹ́ dárúkọ ènìyàn tó pé kínní kan kí ló dé kò sẹ́ni tó mọ̀ lórí mídíà yìí kò sí ìwọ kọ́ ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ mẹ́ni yẹn pé o fẹ́ o fẹ́ o fẹ́ mu popular ẹ kì í ṣe ẹ chaati ẹ náà ọjà ẹ ṣe máa ń ṣe ọjà ẹ ẹ kì í ṣe ọjà ẹ fún ní support Bísí ló ṣe kí ni òun ló kọ̀wọ́ níṣẹ́ lórí mídíà yìí òun ló kọ̀wọ́ bí wọ́n ṣe ń ṣáná sí live tọ́ba ní bọ́n ṣe ń ṣáná sí live Bísí ọ̀gá ẹ ni ṣé torí pé bóyá ó ń sọ pé màámi màámi màámi tó ń ṣe màámi sí ẹ ó kàn ṣe máa mi sí ẹni ó ń kàn fún ẹ respect ní tó bá ní pé ta lọ ga nínú ìwà àti ẹ bisco lọ ga ẹ kọ̀nfàmà ni mo gé fún ọ kì í ṣọ̀gá bisco mo kàn pé mo kàn akọ̀ káwọn èèyàn fi lè understand fídíò yìí nítorí mi fẹ́ dá orúkọ ẹ̀ sórí ẹ̀ mo ṣe sọ pé ọ̀gá òun ṣọ̀gá bisco gangan lọ̀gá ẹ̀ ṣe mọ̀ pé bisco ló fún ẹ ní power ló fún ẹ láwọn fídíò oríṣiríṣi nígbà tó dé ńgbà yẹn pé tẹ bá fẹ́ bú ilé sílé nǹkan báyìí lẹ máa lò nǹkan báyìí lẹ máa lò tí bá fẹ́ bú màmá ẹsà board nǹkan tẹ máa jù rèé o tí mo kóun ló ń ju gbogbo fídíò yẹn sí ẹ ló ń ju gbogbo ẹ fún ẹ tẹ bá fẹ́ bú tms nǹkan tẹ máa lò rèé fún o nǹkan tẹ máa tẹ̀lé fi mú ni o tẹ máa lò fún nìyí o nǹkan tẹ́ fi máa mú nìyí o tí mo kó òun ló òun ló tà wá Bísí ló sẹ́ẹ̀lì wa out Lo fi ní power òun lo fún ẹ ní power nígbà yẹn ó ti gbàgbé yẹn máa rán ẹ létí Bísí ló download wa fún ẹ ló dẹ̀ supply any backup Pe, nǹkan báyìí ni kẹ lò nǹkan báyìí ni kẹ sọ nǹkan báyìí ni kẹ fi hit ẹ nǹkan báyìí ló ti ṣẹlẹ̀ nígbà kan rí ní three years ago nǹkan tó ṣẹlẹ̀ ní five years ago rèé ẹ̀yin ò ní mọ̀ ẹ yá fi support ẹ̀ tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹ sọ pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ ẹ sọ ẹ rí pé lóòótọ́ ni òun ló kó gbogbo ẹ̀ fún ẹ but later later nígbà tí ìwọ náà ti wá ń ṣáná sí loud tó wá rí i pé ah, ìwọ náà má lè sọ̀rọ̀ ìwọ náà má lè sọ̀rọ̀ torí pé àwọn èrò wá bẹ̀rẹ̀ sí ní wá ń wò ẹ́ kí ló ṣe fún Bísí ó máa dá Bísí nù ni ó dá Bísíkó nù ni Bísíkó mà ló máa ń bẹ ń ṣe tẹ́lẹ̀ tẹ́rọ máa ya èrò máa ya ń pia gan sọ́dọ̀ Bísíkó tí Bísíkó bá yin bá ẹ ṣe tí wàá bá ṣí ẹ̀ ìgbà tó wáyá náà tí wọn náà wá ti wá ń tọ́ láòdù wò tó ti ń ṣáná sí láòdù tó ṣe Farouk ṣáná sí láòdù tó wá rí pé àwọn ah, ah, wá ń wo nǹkan tó ń sọ ni wọn náà máa ń rí rẹ bẹ́ẹ̀ ni pé o ti arrive bẹ́ẹ̀ ni pé o ti débi tó ń lọ kí ló wá ṣẹlẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní di pé ah, èmi náà tó bá ti ń ṣe chat wọ́n wá máa ma tòkòtò ọ̀rọ̀ sí Bisco wọ́n máa ní à ọ̀rọ̀ wà lẹ́nu mi náà kọlìmọ̀kẹ́ mo rántí wọ́n máa tòkòtò ọ̀rọ̀ sí i ẹ ṣe màámi wàá máa ṣe kí ni wàá máa sọ̀rọ̀ sí indirectly yí pé ọ̀rọ̀ wà lẹ́nu mi náà pé kí lèèyàn fẹ́ sọ tí mi ò lè sọ ọ̀rọ̀ sí lẹ́nu ẹ o ọ̀pọ̀lọpọ̀ Bisco Bisco ló download wa fún ẹ without Bisco you are nobody on this media gbé fún yàrá ìyá ẹni bí sí bẹ́ẹ̀ ni sọ fún ẹ o ò lè rí Bisco fín lórí lórí támàkì yìí ò lè rinfin, fín àní gbà a ti sọ lásọ sílẹ̀ wípé tí nǹkan bá ṣẹlẹ̀ a dẹ̀ máa múṣẹ pé bisco la máa wà lẹ́yìn ẹ̀ àsọtílẹ̀ àsọtílẹ̀ àsọtílẹ̀ àbí ṣá àsọtílẹ̀ àbí kí ló máa pẹ́ kí ni àsọtílẹ̀ ẹ ṣá ìgbà bí n bá ṣe sọ àsọtílẹ̀ yẹn ti wà tipẹ́ wípé tí nǹkan bá ṣẹlẹ̀ wípé bisco la máa support àti máa ń sọ ti pẹ́ ẹ máa ń rò pé eré ni gbogbo speaker ló máa ń sọ pé tí nǹkan bá ṣẹlẹ̀ pé Bisco la máa fún ní support bẹ́ẹ̀ ni sàṣàdé Bisco la máa fún ní support kí ni reason ta fi máa fún Bisco ní support pé Bisco la mọ̀ àmọ́wọ́ àsáwọ̀ nìwọ ìwọ sáwọlé ni. a máa ń sọ ẹ má rò pé bóyá eré ni pé Bisiko la máa fún support o Bisiko la máa fún support o but láì tí Bisiko bá jáná sí loud èrò máa wà lẹ́yìn ẹ̀ gan o àwa dúró àdúró lẹ́yìn Bisi èèyàn wa ni Bisiko èèyàn tiwa ni Bisiko tó bá ṣáná sí loud ju bó ṣe wà yẹn lọ àwa máa gbé because we don't know you we don't know where you come from we don't know you Amweri ó kàn sàsáwọ̀ nítorí pé òun art àwọn èèyàn o de lò ẹ́ fún múvì mọ́ torí pé o ti nígbéraga jù ọ̀rọ̀ àsọtọ́ yìí ti pọ̀ jù ló fi wá wò pé kò sáwá sí social media Facebook pe wọ́n lọ ń sọ̀rọ̀ ń bẹ̀ jẹ́ kẹ́mi náà máa sọ̀rọ̀ kí n fi máa relevant òun ló ṣe ló fi sàsáwọ̀ bí ọpẹ́lọpẹ́ Bisco dẹ̀ ni o ò lè wá ló fẹ́ di Bisco mole ká gbà ẹ́ láyè a lè gbà ẹ́ láyè àwa máa dìde ó pé mo ti dìde ń sìn mi ò ní gbà kó jọ̀ǹdí Bisco mọ́lẹ̀ torí Bisco ọ̀gá ẹ̀ ni Bisco nínú sọ̀rọ̀sọ̀rọ̀ ọba lẹ́yìn ọ̀hún sọ̀rọ̀ tó ya wèrè gan gbé fún Bisco ń sọ̀rọ̀ ya wèrè gan ó sick a ní fi Bisco sílẹ̀ a máa fún Bisco ní support èèyàn wa ní Bisco láyé àwọ̀ a a máa to the end ni torí pé ohun ẹ ti ń gbọ̀n because o oh, believe pé wọ́n máa fún Bisco ní support orúkọ mi náà ti bọ́ta Bisco ni máa fún support mi ní fún ẹ ní support because lẹ́yìn torí kíkí ni Bisco ṣe kí ni ó help ẹ gan ó ṣe dáadáa sí ẹ gan ó lóyà sí ẹ gan. wá wo ń tẹ́ fi san fún un ọjà ẹ ẹ promote ẹ ó wá tún wá ní nǹkan tí máa sọ kó tó ní pé mo gbé fídíò wọlé mo play fídíò lóòótọ́ lóòótọ́ ó láwọn nǹkan tí Bisco náà máa ń ṣe tí n bá wo gbogbo nǹkan tí Bisco ṣe fún mi mi ní fún ní support Bet. bá ṣe máa ń bá ṣe máa ń ṣe kọ́ nìyẹn a máa gbé yẹn a máa gbé sẹ́gbẹ̀ẹ́ àní wò nǹkan tá fẹ́ ṣe la fẹ́ ṣe ó ní nǹkan kan tẹ́ ṣe fún Bisco tí màá sọ ṣé o fẹ́ gbọ́ mi ṣé kí n rán ẹ létí bí tí Bisco bá wà Bisco máa níwà àgbà yìí ṣé nǹkan kan tẹ́ ṣe ṣé nǹkan kan tẹ́ ṣe péèjì Bisco lọ nítorí pé Bisco ń ṣàṣejù nígbà tí péèjì Bisco lọ tó ṣàṣejù tán gbé lọ kí lẹ ṣe ó promote péèjì yẹn ó bá ṣí péèjì yẹn ten k ti Bisi hit lórí péjì yẹn o sọ́fà o jìyà ó làágùn because time tí wọ́n gbé péjì ẹ̀ lọ jẹ́ time to jẹ́ pé kò sí really sí chat kò sí show kì í time to máa ń hot tí Bisi máa ń ṣe wèrè ká ní time tí Bisi máa ń ṣe wèrè gan ni Bisi lè rí ten k láàrin one week náà toró níwèrè lori gan but o bọ́ time tí Facebook quiet ṣòye so o sọ́fà gan ta ló ń ṣe ẹ̀ fún láyọ̀ láyọ̀ ló ń bá Bísí ń ṣe ẹ̀ péèjì ẹ̀ láyọ̀ mama sọ wípé kẹ́yìn wọ̀wọ́ ẹ̀yin wọ́ríọ̀ kẹ́ ṣe kí ni kẹ́ fún Bísí ní support kẹ́ bá ṣe ẹ̀ péèjì ẹ̀ ṣé ọ̀gá Bisco ni ọ̀gá wọ́ríọ̀ ṣó ṣí ẹ péèjì yẹn nígbà tí bí tí wọ́n ti gbogbo péèjì sí bí sí lọlẹ̀ kò ṣí ẹ fún náà lórí kí ló fi lọlẹ̀ lórí pọ́ńjà fún náà ni ni gbogbo ẹ fi lọlẹ̀ bẹ́ńgbà tí péèjì yẹn lọ ò promote péèjì yẹn ò gbé ò gbé lọ́wọ́ sókè ò fi sílẹ̀ pẹ̀lú wàhálà yẹn pé kó dá wàhálà yẹn ṣe nígbà tó jẹ́ pé péèjì yẹn ó máa ń lo péèjì yẹn fún ẹ tó bá ń bá ń ṣe péèjì yẹn bóyá once a week àbí once àbí uh, twice a month kò pọ̀ jù láti bá build péèjì yẹn pé jẹ́ kí n fà ẹ́ lọ́wọ́ sókè padà pé o fẹ́ ṣubú àmọ́ kí ni ìwọ ṣe ìwọ jókòó lé lórí pé kó ṣubú pé kó má gbóhùn ẹ̀ mọ́ ni Láyọ̀ ló wá ń take note wípé Bisco fẹ́ ṣubú lórí mídíà kọ̀nfámà ni mò ń sọ wọ́n tó bá jẹ́ big blogger nǹkan tí mò ń sọ yẹ kó ní ah gba star girl nígbà tó wà ní pé Bisi fẹ́ lọlẹ̀ ó sì ṣubú láyọ̀ ló gbé ló ẹ̀pù ẹ̀ ló máa ń ṣe ẹ̀ fídíò yẹn làwọn ọmọ ayé náà ń ṣe kí ni la máa sọ fáwọn ọmọ ayé let's share her video let's share her video let's share it let's help her let's ṣe kinní kan òun mà ló òun mà ló òun mà ló òun mà ń fọgbọ́n gbé pé kí péjì yẹn lè ṣe kí ni kó lè dé kó pada. padà kó lè máa gbóhùn ẹ̀ padà ó mà ó mà ó mà ó mà ó mà promote ẹ̀ wọn ò mà fẹ́ gbóhùn ẹ̀ mọ́ ó mà lágùn lórí péjì yẹn gan kó tó di pé ayé tún wá ó tún wá jẹ́ pé táìmù yẹn làwọn nǹkan oríṣiríṣi ṣẹlẹ̀ sí ó wá jẹ́ pé táìmù yẹn lọ̀rọ̀ ogun kóòtù ò ṣẹlẹ̀ ó jẹ́ pé táìmù yẹn ni lẹ́yìn tí wọ́n tí òun àtẹ̀yàn jọ jà gbogbo ẹ̀ ṣẹlẹ̀ sí ní táìmù yẹn tí gbogbo ẹ̀ dé bá tí wọ́n tí gbogbo ara ẹ̀ bó tí gbogbo ẹ̀ ń ṣẹ̀jẹ̀ tí ọjà ẹ̀ ṣe kí ni tí gbogbo ọjà ẹ̀ bàjẹ́ àwọn perishable goods tó ti bàjẹ́ sínú kinní tí ò sẹ́ni tó rà mọ́ tí gbogbo nǹkan wá fẹ́ lọlẹ̀ fún tó di ẹni tó ń sunkún pé kán jọ pé òun fẹ́ para òun kí lẹ ṣe fún ẹ máa ràn lọ́wọ́ ẹ máa ẹ pẹ́ ẹ máa fi sílẹ̀ pé tó bá fẹ́ lọlẹ̀ kó lọlẹ̀ kó kú dànù mo mà ti dọ̀gá mo mà ti ń ṣáná sí láòdù èmi náà mà lè ń sọ̀rọ̀ wọ́n mà ń gbọ́ mi tó bá ń ṣe chat èèyàn mélòó ló ń wò tẹ́mi bá ń sọ̀rọ̀ èmi àwọn èèyàn ń wo èmi náà kí ló kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ mọ́nà ó ti gbàgbé pé òun ló gbé egungi tó fi fẹ́ ré kọjá ewé ṣe rí àwọn ènìyàn máa ń gbàgbé olóore wọ́n máa ń pèdè kan wọ́n ní tí afọ́jú wọ́n ní tí èèyàn afọ́jú bá ti fọ́jú fún fifty years wọ́n níjọ́ tí ojú ẹ̀ bá là wọ́n lọ́jọ́ yẹn ló máa ju ọ̀pá ọwọ́ ẹ̀ ọ̀pá tó ti ń lò tó fi ń tẹlẹ̀ tó jẹ́ pé ah, kò ríran ọ̀pá yẹn ló ń lò ló ń ẹ̀pù ẹ̀ ọ̀pá yẹn ló ń lò ló ń ẹ̀pù ẹ̀ bẹ́ẹ̀ ìjọ́ tí ẹni tó bá ti jẹ́ aláìmoore ìjọ́ tí ojú ẹ̀ bá ti là tó là lójú pé abrakadada ó yà lajú ó máa ọ̀pá yẹn ó máa sọnù nítorí ọ̀pá yẹn ti di ẹrù fún un kò nídìí ọ̀pá yẹn mọ́ bí àwọn ènìyàn aláìmoore ṣe jẹ́ nìyẹn tó bá jẹ́ pé afọ́jú tó moore ni ó sì máa máa di ọ̀pá yẹn mú pé ọ̀pá yìí ni mo máa ń lò òun ló máa ń tẹ́ tíṣẹ̀ mi tó máa ń fi nǹkan hàn mí má jẹ́ ń jùúnú bẹ́ẹ̀ láyé yìí àwọn abaniláyọ̀jẹ́ àwọn aláìmoore ló pọ̀ jù láyé yìí tẹ bá ṣoore fáwọn ènìyàn ẹsẹ̀kẹsẹ̀ immediately làwọn èèyàn máa ń gbàgbé olóore wọn kì í àwọn èèyàn ń rántí olóore wọn á forget wọn á ní ẹ mo ti mo ti débi tí mo fẹ́ dé and so kò mi ní ìdí anybody mọ́ o ní ìdí ẹ̀ nítorí pé òun ló mọ bó ṣe débẹ̀ ṣòro òun tó mọ bó ṣe débẹ̀ yẹn ó lè wú ẹ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ sórí ẹni tó mọ àti la èèyàn bóyá òun béèyàn ṣe nǹkan ń da fún ẹ nǹkan ń da fún ẹ òun ló gbé ẹ débi tó dé tó bá ṣègbéraga jù sí òun náà ó ní páwà láti tẹ̀ ẹ́ lọlẹ̀ kó má gbóhùn ẹ mọ́ bí ọ̀rọ̀ ìwà àti Bisco ṣe rí nì lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ Bisco tó gbé ẹ sórí ládàá tó bá fẹ́ ṣe pé òun fẹ́ yẹ ládà lẹ́sẹ̀ lẹ́nìí social media máa bá ó máa dàrú gan gbé fún ìwọ náà mọ̀ pé ó máa máa níkan lọ máa bẹ bísíkò ni ó máa render useless ó máa win ẹ bàjẹ́ parọ́ fún á win ẹ gbàgbé fún á win ẹ gan because kò sí bó ṣe lè ló mọṣẹ́ ò mọṣẹ́ jù lọ because òun ló kọ́ ẹ òun ló fún ẹ ní training òun ló kọ́ ẹ níṣẹ́ o ò dẹ̀ lè mọṣẹ́ jùlọ ó máa wún ẹ mọ́lẹ̀ tó jẹ́ pé gbogbo wa dẹ̀ máa fún ní support tá a dẹ̀ ní ṣàgàbàǹgebè ma a máa full support. gbogbo ẹ̀ lárí a pretend ni bó ṣe jẹ́ pé kò bá lọlẹ̀ kò bá àbáyé ò bá bàjẹ́ péèjì ò bá máa kò bá máa sọ̀rọ̀ lọ́mọ lórí mídíà ṣe bó máa ń ṣí ẹ gbogbo èèyàn ṣòro páàrí ni kéré tó kì í ṣe ẹ bísíkó kò mà sẹ́ni tó kì í ṣe ẹ tí èkúté bá wọlé lẹ́nìí tó bá ti fún ẹ support ó máa máa ṣe ẹ tí ẹyẹ bá ń ṣe tó ṣàǹṣe wọn ẹ tó ń dárúkọ ẹ ó máa máa sáré ṣe ẹyẹ yẹn sórí péèjì ẹ àmọ́ bísíkó gbọngbọngbọngbọngbọngbọngbọn lọtá ẹ lórí wípé o arrive pé o ò fẹ́ gbé lọ́wọ́ sókè nígbà tóun ṣubú nígbà tí wọ́n dẹ̀ ṣubú Bisco ló fà ẹ́ lọ́wọ́ sókè ló fún ẹ ní sọ ló wá bẹ ló fún ẹ ní support àmọ́ nígbà tóun ṣubú lulẹ̀ tó jẹ́ pé òun náà aláṣejù ní bàbá àṣetẹ́ni náà lọ fi ṣe fún náà kóun náà wo bó ṣe ń rí èmi ìfẹ́ mẹ́nu lọ́bẹ̀ a kì í ṣe à ń ṣe chaati yẹn bẹ́ẹ̀ ẹ fún ní support. ẹ wá ń ṣe kí ni ẹ wá ń ẹ wá wọn wá ní ẹ ń fún ọ̀tẹ̀ ẹ ní ṣe kí ni ìjà ti wà lábẹ́lẹ̀ tẹ́ ti ń jà tẹ́ ń jà tẹ́ ń jà but ẹ gbé síta ó wá ń celebrate ọmọ atrẹ́sì Ìyábọ̀ Òjó kí ló wá bàdí níbẹ̀ tí Bisco bá ń celebrate ọmọ atrẹ́sì Ìyábọ̀ Òjó ó wá rí i pé ìwọ ń sọ̀rọ̀ ọmọ atrẹ́sì Ìyábọ̀ Òjó láìda òun sọ̀rọ̀ atrẹ́sì Ìyábọ̀ Òjó láìda ní kí ni Bisco ṣe ó ń tu ṣe ó rí pé nǹkan ti bàjẹ́ ni kí wọ́n máa sọ̀rọ̀ actress Ìyábọ̀ Òjó láìda kó máa sọ̀rọ̀ ọmọ ẹ̀ láìda kí Bisco wà lórí péèjì ẹ̀ kó máa ní ah, Priscilla congratulations wàá ṣoríire gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ pé oko kúrò nílé ọkọ yẹn báyìí ló máa rí fún wọn kò ní ṣe bá kò ní ṣàwó fún wọn ṣé mọ̀ pé wọ́n ló ń bá ni o mọ̀ pé wọ́n ló ń bá wí ṣó yẹ kán láòdù ẹ̀kọ́ tó mọ̀ pé wọ́n ló ń bá because ibi tí wọ́n ti ń dé máa bọ́ta ó ń tu ẹ ti ń jara yín níyàn nìyẹn ó mọ̀ ni kò fún respect To bá fún ẹ ní respect tó bá ń bú àtúrẹ́sì Ìyábọ̀ Òjó máa bẹ́ẹ̀ bu ìgbà kan ló ń bẹ́ẹ̀ ń bu wọn. ká nígbà táàrin yín sì dá ni Priscilla tó mú ọkọ ẹ̀ wálé ó máa bẹ́ẹ̀ búlọ́ọ̀gì ẹ̀ yamayama ni abẹ́ blọ́ọ̀gì Priscilla yánnayànna tó jẹ́ pé ẹ wò ó pé kí ló dé ẹ ti bẹ́ẹ̀ bu yánmayànmá ti lọ́ọ́ máa gbóríṣiríṣi nǹkan wá ó lè gbúmi tí yẹn ti ṣe báyìí tó ti ń sọ̀rọ̀ á ló wọ́ ẹnu ó lè ní báyìí ló ṣe rí ó lè lórí jákujàku ó lè lọ́mọ aláṣáwó bí sí pé ni ọmọ aláṣáwó tó ló ń fẹ́ fẹ́ kan àṣáwó tó lọ́ mọ́ kọ́gbọ́n ní Tanzania ayé ẹ máa bàjẹ́ ni àwọn á kú ni ẹ ṣáà mọ̀ pé wèrè ni a ti bọ́ta ti wá máa ṣe wèrè wo ò ní fẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ lórí mídíà yìí ò ní fẹ́ má bàjẹ́ má bà má bà ẹ mọ bí sí pé wèrè ni má bà wọn bá yẹ jẹ má bá yẹ yẹ jẹ òun níta yẹ bá ti bàjẹ́ má gbẹ̀yàn mi o òun lòún bá yẹ jẹ ẹ mọ bí sí a máa sọ tó máa tó máa ṣe bẹ́ẹ̀ ni pé òun fẹ́ ba òun ní babaláwo tóun fẹ́ òun fẹ́ ba ayé ẹ̀jẹ̀ sísìn kò dẹ̀ ní fi borí kámẹ́rà ló ti máa sọ pé òun á bà ní kó ń filẹ̀ fóun ẹ jẹ́ kóun ba ayé ẹ̀jẹ̀ ó máa sọ ni kò ṣe wá máa sọ bẹ́ẹ̀ ó máa ń túṣe màní ó máa ń ṣàdúrà fún Priscilla màní Priscilla gbogbo àwọn tó ní pé mo kí nǹkan bàjẹ́ fún ẹ ọlọ́run máa báyé wọn jẹ́ ní mo lọ́mọbìnrin o ẹ má sọ pé kí n má kí Priscilla o èmi náà lọ́mọbìnrin o lórí irọ́ lórí irọ́ ni nítorí gbogbo ìyà tẹ́ ti fi tẹ́ ti jẹ́ tẹ́ fi jẹ́ tó ń dákẹ́ tó ń dákẹ́ tó ń dákẹ́ nígbà tó yá kò lè gbà á mọ́ pé tó bá bẹ́ ṣẹlẹ̀ ni kò ṣẹlẹ̀ ló fi ń ṣe kíni ló fi wá lòun náà fi ń ṣe kíni lòun náà fi ń tró ẹ̀ padà ìjà ni ṣé o mọ̀ pé jalè ń jà ni ẹ̀ ń jà ni ló fi ń ṣe bẹ́ẹ̀ ó ń da padà ni tó bá ti ṣe chaati fún ọmọ yẹn tó bu kí ni ó dàpọ̀ orúkọ mi mo orúkọ tó fún ṣé rosco àbí ìdààmú kan tó fún wọn torí mi kì í rí lè wo chaati ẹ mọ́ torí chaati reputation ni because mo rí pé o fẹ́ sọ̀rọ̀ because you talk too much o ti tojọ́ jù bó ṣe máa ń tojọ́ jù lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀kọ́ á jẹ́ kí n gba tiẹ̀ mọ́ wàá dúró three hours wàá tójọ́ tójọ́ tójọ́ wàá tún wá ègé olè wá lẹ́ẹ̀mejì wàá tún pọ̀ wàá tún tójọ́ tójọ́ tójọ́ tójọ́ tẹ́lẹ̀ tó bá tiẹ̀ ti ṣe chaati one hour wàá lọ wàá tún wá lọ́jọ́ kejì wa bẹ́ńsìn wàá wá jókòó wàá máa tójọ́ tójọ́ tójọ́ àwọn nǹkan tó wò jẹ́ kó sọ wàá máa sọ because you want to talk tó depress ni ìwọ tó jẹ́ pé o ní producer àbí actress àbí kí ló pe ra ẹni ẹ́ wá tiẹ̀ sì máa wá wo yẹn mọ́ra ẹ pé ókè o mo tiẹ̀ sì jẹ́ celebrity díẹ̀ níbì kan o o kàn ṣáà ń disgrace ara ẹ embarrass ara ẹ o kí ẹ mọ́ torí torí pé o ti ṣe movie o ṣe fíìmù mọ́ o ti rí social media pé kò máa jà lójoojúmọ́ èèyàn mélòó lórí tó ń jà ìwọ ìṣà ló máa máa jà ìwọ ìṣà ló máa máa jà gbogbo èèyàn ti dákẹ́ kò sẹ́ni tó ń jà mọ́ ìwọ iṣẹ́ àbọ̀n bẹ́ẹ̀jà wà á máa gbárímọ́ giri wà á ṣáà máa gbárímọ́ giri wà á ṣáà mú kankan wà á mú òwú kúkú àti dúdú wà á ṣáà so mọ́run mọ́ra wọn wà á mú un wájú wà á sọ́kọ́ mọ̀ tí pàkọ́ wà á ṣáà máa ló ṣàfẹ́ ṣe ṣáàtì wà á máa re wọn abíyá wà á re mọ́tò orí wà á ló ṣàfẹ́ ṣe ṣáàtì ṣé dandan ni. ṣé dandan ni kò sọ̀rọ̀ ni kó bá tiẹ̀ sọ̀rọ̀ one hour ó lè sọ kó lọ àmọ́ nísìnyí ó máa jókòó tì ní ó fẹ́ ṣe five hours show every day every day ṣé wọ nìkan ni kí ló ń ṣe ẹ́ ṣùgbọ́n èèyàn kan ní ń wà blọ́kà ó ti ó ti you talk too much ó ti rojọ́ jù òun ráwọn bloggers ẹ̀kan gbàmí tábàráyè àníwágbé tábàráyè la máa wá kí ló ń ṣe é ìgbó náà ló máa wá lójoojúmọ́ wàá wá káṣọ wàá wá máṣọ wàá kó sẹ́ ẹ̀ kínní báyìí wàá ṣe báyìí ẹ mú gèlè gèlè kan nù níbí wàá ṣe báyìí. lórí ọ̀rọ̀ ṣàpẹ̀tẹ́pọ̀n tí mò ń sọ lọ tó àṣẹ́wó ni ọmọ ẹ̀ yẹn ó ṣe ń olórí burúkú àwọn kinní kan fẹ́ sọ̀rọ̀ sórí ọjà tó bá ń tà ọjà tó bá ń tà ò nídìí láti wá máa jà lójoojúmọ́ fi tà á àwọn tí wọ́n ń ta ọjà wọn ò nídìí láti máa jà kó máa gbárí mọ́gìrì kó máa ṣe wèrè kan tó tà àwọn kan wà wọ́n wà lórí IG wọ́n ń ta ọjà wọn ò jà ọjà wọn tẹ̀ ń tà gan àwọn kan wà jewelries náà ń tà wọ́n máa wọṣọ wọ́n máa fine lọ lórí IG èmi ìfẹ́ ṣáàdbàtì fún wọn mi ṣe fẹ́ dárúkọ kọsí wọn sanwó fún mi lọ wò wọ́n lórí ig wọ́n máa make up wọ́n á tọ́jú wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n á dẹ̀ wọ jewelries yẹn wọ́n á dẹ̀ máa fi sọ̀rọ̀ wọ́n á dẹ̀ máa ṣe báyìí wọ́n á máa ṣe báyìí tó bá rí báwọn èèyàn ṣe máa ń láìkì fídíò wọn wọn ò dẹ̀ já bẹ̀ ìwọ ìjà ni ìjà ni lójoojúmọ́ ìjà ni lójoojúmọ́ ìjà ṣe ń wá ṣe ń wò ṣe ń wò ṣe ń wò ṣe ń wò ń bá dẹ̀ sọ̀rọ̀ wá ni mo wá ń lọ ba jẹ́ ń sì ta bá tún sọ̀rọ̀ ẹ ṣe ń wò ṣe ń wò ẹ̀hẹ̀ ẹ̀hẹ̀ òun rèé bá mú kinní bẹ̀ yẹn òun rèé ọjà mélòó náà ló ń tà níbi tó wà yẹn náà èèyàn mélòó ló ń ra tó ń tà nítorí pé òòtà ló fi wá ń jà sórí àwọn aṣọ native gèlè gbogbo ẹ̀ yẹn kò ní ariwo kó tó tà ò nídìí láti máa jà kó tó tà tó bá dé balógun àwọn ọmọ ọ̀dọ̀ tó máa ń tajà fáwọn èèyàn bẹ́ẹ̀ ó máa ń sú wọn ó máa rẹ̀ wọ́n ni wọ́n máa ti gé aṣọ gé aṣọ gé aṣọ látàárọ̀ àwọn ọmọ yẹn máa ń rọ nígbà míì ni tọ́gà wọn máa ní kọ́ lọ ra oúnjẹ kọ́ lọ jẹun tá take over pé kán tún padà máa bọ̀ wọ́n máa rọ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ báyìí nítorí wọ́n ti taṣọ taṣọ taṣọ ẹlòmíì lẹ́yìn ó ní bọ́ńdù hundred lòún fẹ́ bẹ́ẹ̀ nítorí ìwọ ò tajà ló ṣe ń rò pé kó máa jà lójoojúmọ́ kó máa jà lójoojúmọ́ kó máa jà lójoojúmọ́ kó máa fi tajà wọn kì í wọn kì í jà lórí IG wọ́n dẹ̀ ń ta ìyáláyà ọjà wọ́n máa dress up ni wọ́n máa wọ jewelries yẹn wọ́n máa gbé sórí reels àwọn èèyàn ń like àwọn èèyàn ń rà á tó bá rí reels àwọn reels tó bá máa ń wo reels reels ń tajà tó bá kó àwọn nǹkan ẹ sórí reels tó bá jẹ́ nǹkan tó fine àwọn èèyàn máa rí lórí reels wọ́n máa máa inbox ẹ mo máa ń rí àwọn reels kan ní wọ́n máa ń sọ fẹ́ni tó ní nǹkan pé aunty how much is it now I, like the top and blouse the, the blouse and the skirt now How much? Now please tell us. I always come here to ask you. You will not tell me how much. I don't think you are you you are